الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أترى إكيه àti ẹgẹ àti ọlá fún anábà Muhammad bákaná àtọrọ ìkẹ́ àti ẹgẹ àti ọlá fáwọn sàábà nẹ́bí lápapọ̀ àbẹ̀lọ́mbà sọ́nà àtàlá orí òkè àwọn náà pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní èyí tí aláṣọ nípa ọ̀rọ̀ haidu àti nifas àgbàgbé ṣùgbọ́n àti bẹ̀rẹ̀ ìwà ti sọ tẹ́lẹ̀ a ní kí ọ̀rọ̀ tún wá lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ pàápàá jùlọ fáàtà àṣẹṣẹ bẹ̀rẹ̀ mẹ́dráfà ṣùgbọ́n tí ìdánilẹ́kọ̀ọ́ àtẹ̀lé ọmọ lọ tí mo darí lórí tí mo ní ṣe pẹ̀lú alibas wazina alibas ìmúra àti ẹ̀ṣọ́ ẹ̀yìn obìnrin tó gẹ́gẹ́ wá rí sọ ìmúra nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀sìn ni àṣà lè wọ́ lápẹjú ẹ̀sìn irú nǹkan táwọ̀ àṣà lè dá sí láti múra ẹ̀sìn òun ló gbé yẹn wá ó yẹ pàtàkì gẹ́gẹ́ bí mùsùlùmí lóbìnrin tó tún jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká mọ̀ àwọn ìdájọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n ní anábíwá Muhammad sallam wọ́n ní ìyàwó Aisha náà sọ wáyé ìyàwó Aisha gangan ní yarhamullahu nisa akọ́lọ́n kó kẹ́ àwọn ìyàwó àwọn sọ̀hábà tó ṣe jíra wá láti lo Mọ́kà lọ sí Mọ̀dínà àwọn ẹni àkọ́kọ́ kọ́lọ́n kó bá kẹ́ wọn ẹ̀mọ̀ tí yàwó Aisha fi sọ̀rọ̀ kọ́lọ́n kó kẹ́ wọn kó ṣàánú wọn agbẹ́ dáadáa kan náà ṣe iná fẹ́ fi múlẹ̀ fún wa kọ́lọ́n kó bá kẹ́ wọn ẹni lámọ̀ anzalallah nígbà tọ́lọ ń sọ kalẹ̀ na bí kòmòrì iná aláàjò yóò bí hin ọlọ́nìkáwọn ike kan yá jẹ́ káàkọ́ wọn kó bo àwọn gbogbo orí wọn gbogbo gbáyà wọn gbogbo ọwọ́ wọn nígbàtá yà sọ kalẹ̀ inú sọ́tù ka nígbàtá yẹn sọ̀kalẹ̀ náà ni wọ́n ti ń fa ya wọ́n ti ń fa láti máa fi kọ́fà gbogbo ara ìtumọ̀ ẹgbẹ́ báyà ti sọ̀kalẹ̀ ẹni tó wà ń ta tẹ́ka sí létí kò ní ọjọ́ tí ìbára sọ míì ẹ̀bá wá ń sìn alẹ́mọ̀gbọ́ ìṣù kan fún ọgọ́rùn-ún ọdún àtẹ̀fìlẹ̀ ìfọ́dún mẹ́wàá ọlọ́kùnrin sanuwa ẹgbẹ́mọ̀ ẹgbẹ́ gbáyàn tó lọ̀kalẹ̀ náà ni àtútọ́ àlàrán tó ti ń fa tó ti lè gbogbo ara wọn fàtàmọ́rìnà bí ha ẹgbẹ́ kó máa sọ míì bí ìrò ó ti sáré dáborí ìtẹ́sì tó ní àmọ́ tí ń sin ní o àyà ó ti sáré lò lọ lójú ẹsẹ̀ náà bẹ́ ah, bẹ́ẹ̀ náà sì ń lò ètò wa kọ́mọ̀ láàrin ọ̀sọ̀ àbánu òjò tí a yà sọ̀kalẹ̀ pé ọtí o látòní ló ti dèwọ̀ ẹni ẹ̀sán mú lọ́wọ́ ojú ẹ̀sán ẹlòmí ṣe kí ni ní dá ti ẹnu fáà bá sọ gbọ́ lẹ́nu ẹlòmí ẹni tó bá tẹ̀ tó nígbàgbọ́ dé ọlẹ́ ní ni ní ìní mú mọ́ àbí tó wà lé àmú tán tó ti wà ní fíríjì ṣe òun rí tí ọtí ti ń san wájú ilé kálukú kálukú gbogbo kálukú agẹrẹǹgbè tí kálukú ti fi dé ń dànù ìfẹ́ni náà fàábà ní ìyẹn náà ló ṣẹlẹ̀ sáwọn obìnrin ní òjò táyà ẹ máa dọ́gbọ́n ẹ máa dàbò ìboríborí tó ti máa gbogbo ara yín aṣọ tí mi mú kẹ tó tẹ̀lé pé bí ìró tó sọ òfin tí ọlọ́run bá rẹ̀ fún bákan náà ẹ̀rí mi tí Abdullahi ibn Umar tó gbà wá radiyallahu ta'ala anhu ó ní radiyallahu ta'ala anhuma ó rán ibà ọ̀sọ́lá sọ pé mọ̀ ń jára sáwùbà ó kò yàlá ẹni tí bá máa ń wá sọ́lẹ̀ látọ̀rí ó máa balẹ̀ kúrúkúrú kò yàlá ní ti fáàrí nítakọ́ torí kíni torí kọ́ ní ká sọ wa kó mọ̀ kọjá kókó tẹ̀ òun abẹ́ ti fáàrí pé irọ́ ìmúgbàntẹ́sán aṣọ tiẹ̀ ń kọjá kókósẹ̀ ẹni tí fi ń ṣe fáàrí tí ò fẹ́ tẹ̀lé ìtọ́lọ́run fi rán ànábì ànábì ní lámíyàn zórè láhú ilé yíyàwó ẹlẹ́kẹ̀yàmù ọlọ́run ní wò lọ́jọ́ gbọ́dẹ̀ alkiyama tẹ̀mọ́ wíwò ti kí nìyẹn wíwò ọba lọ́wọ́ yẹn lọ́jọ́ gbọ́dẹ̀ alkiyama wíwò ta nùnù ọlọ́run ní síjú àánú látara ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀yẹ tí ń wá sọ́ọ́ nìyẹn bánàbí ṣe sọ rèé ó bí wọ́n pé ìmọ̀ wa sọ ńlẹ̀ ká sọ kọjá àkókò tẹ̀ ní tí ò bá mu nínú ẹ̀sìn ní tí ò bá mu ni ó lè fàyà fún yẹn níwájú ọlọ́run nígbà tánàbí sọ ilé ìyàwó ọmọ sálámà àwọn ń bèèrè lọ́wọ́ àwọn bèèrè fàkẹ́fà yẹ̀sùnà àná fàkẹ́fà yẹ̀sùnà àwọn obìnrin tó jẹ́ pé gbogbo tí a fọ́ kí wọ́n àbí bò ní àwọn obìnrin ti wá ṣe nígbàtẹ́ ní ká fọ́mọ́ kọjá kókósẹ̀ yìí anábi ni yorùkí na ṣíbọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n tún lọlẹ̀ sí ọkùnrin ilé ìbáwí tóbìnrin ó ti rí kíni yóò tún lọlẹ̀ sí ẹni ọ̀bí tó kókósẹ̀ wà kí wọ́n ńlọkùnrin gbọ́dọ̀ kọjá abẹ kó tó wà lókè ìbẹ̀ látọ́fẹ́ mi tó bá dé kókó tẹ̀ ọ́n ní pé tó fi yẹn anábì ní yorùbá iná ṣíbùrọ̀ kátó fi ṣíbùrù fún tiwọn ṣé ìyẹn ojú kọjá kókó tẹ̀ bẹ́yẹn ó rẹ̀ kẹ́ bó ti rẹ̀ pé afẹ́bẹ̀rin dènù kó kọjá kókó tẹ̀ ṣe ọkùnrin nẹ́ni kí tẹ̀ ẹ̀wọ̀n balẹ̀ kọjá kókó tẹ̀ ìyàwó aṣọ wa dákẹ́ fàkọ́lá ivan tankaṣifu àkèdámù hùn tó bá ti débi tẹ́ ní kó dẹ́nà tó tó kọjá kókósẹ̀ àkìdámù àwọn gìgísẹ̀ wọ́n mọ̀mọ́ só ń ta tó bá rìn lọ àníbà tó fèsì pé kọ́ọ̀lù fàyòrìhínàhù zèrọ́ à àìkẹ́ zèrọ́ ò náà àfikún ṣíbùrù kéré sí zèrọ́ tó bá fi ṣíbùrù kún kókósẹ̀ kí ni ó mọ̀ hàn ẹsẹ̀ wọn gìgísẹ̀ àìkẹ́ zèrọ́ wà gbòjú ṣíbùrù lọ mìíràn náà fi kún ní gígí tẹ́wọ̀n ní wá mọ̀ anábi ní láyẹ̀ fitna àlè kẹ́tọ́ máa jójú ìrọ̀ olókọ́ máa pé tó máa kó ẹ̀hẹ́n máa kó tẹ̀lé bí asọ́tàmì yẹn ìsìtọ́ láwọn ń ṣe wẹ́dì ẹ̀hẹ́n tí ó tó máa rọ́mà kó tẹ̀lé lẹ́yìn tí kí náà ti lọ ni pé ẹ̀kọ́ kò sọ́ọ̀sì eléyìí fi hàn pé aṣọ tí ó balẹ̀ gẹ́gẹ́ lásọ tá kí ni tá a wọ̀ pẹ̀lú pé aṣọ tóbi náà máa dà gẹ́gẹ́ bí tọkùnrin òun náà fi ṣọ́ọ̀fì gbé ìyókù so aṣọ tá a wọ̀ gẹ́gẹ́ náà ní kó balẹ̀ pé dàdọ́ ẹ pé ní àkọ́ dámù ìjídẹ̀ tó wọ̀n mẹ́tò ní kí a tó fi kíni kún káfí zọ̀rọ̀ òkun láti kókó fẹ́ eléyìí ni tí alẹ́gbà ọ̀sọ́lá tó sọ nípa pé bò ní aṣọ obìnrin obìnrin wàá dé so tá a bá wò ó dáadáa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa láì ti fi lè kọ̀ǹdíṣàn yìí máa ń sùn. so ó dẹ̀ ká máa jẹ́ ká máa tó wà nínú mọ̀ gẹ́gẹ́ tòkọ́tò yẹn lè máa jẹ́ pé ẹni tó fẹ́ gbàgbọ́ yé ẹ̀sìn tó yẹ pé lásìkò kẹ̀kọ́ tí ìṣe tó yẹ ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lè ní sọ́ọ̀sì láàmì gbé tẹ́lẹ̀ bá ti wọ́n sọ́ọ̀sì ó ti pé mọ́ra tán. bẹ́ẹ̀ dẹ̀ ni ìyẹn sì ẹ̀rí pé àná kí ìmúra yẹn lè bá pèsè gbọ́dọ̀ wá pé èyàn lè yin òun lè yẹn fi pé múra tí múra ò pé tẹ́lẹ̀ ní téèyàn ṣe yẹn ò tí ì bá ń tó wà lé àkọọ́lẹ̀ mu wallahu alam. náà wọ́n ní hadisi míì tí Ummu Walad gbà wá tọ́ba pé Ummu Walad ní Ibrahim ìyẹn pé ẹrú tí èèyàn fẹ́ àbí ẹrú tó wà lábẹ́ yẹn tó bímọ fún yẹn pé Ummu Walad ní òun ló gbà ní Ibrahim bin Abdurrahman bin Awfi náà afá aláti Ummu Salama olóńbi ìyàwó ànábì ìjọ kan tí ń ṣe Ummu Salama záwọ́jà ní ọ̀sánlá tó jẹ́ ìyàwó ànábì ẹni inú ń bí pé ọkọ̀ láti kí ni mọ̀ra atún òtílù záìlì èmi jóbìnrin kan tó yẹ pé záìlì ètí asọ̀ mi máa ń gbálẹ̀ wà á fílmù kánẹ̀ kìlìkọ́sìrì ìgbà míì ń bẹ dé pé ibi tó dọ̀tí máa gbàgbẹ́ kọjá fàkọ́lá ti ìyàwó musalama sọ pé fàkọ́lá tó musalama kọ́lá ọ̀sọ̀lá ó lá níbi sọ́wọ́ pé ní ìtọ̀ ìhérúhú máa bà dáhù ọba ẹ̀ pé ilẹ̀ èyí tó mọ́ àmẹ́ èyí tó dọ̀tí wà mẹ́ ọba gbàbí tó dọ̀tí ọ̀gbàdà gbàbí tó sékíní ọ̀gbàdà gbàbí tó mọ́ ẹ̀rí pé ibi tí ṣetán ni máa ń lúgọ dé ọ̀pọ̀lọpọ̀ obìnrin nìyẹn àbí ṣètọ́nù olùgọ́dì pé ah, ewu ni múra tí kíní láyé ẹ̀gbìn wá di pé ní àwa tọ́nù ẹ̀ sí òdìkejì nìsín ọkùnrin ní wọn aṣọ tí ń balẹ̀ wọn a máa tẹ̀ lẹ́yìn ìṣòkòtò tó máa tẹ̀ ẹ̀lú yóò dáṣọ yóò máa wálẹ̀ gbúrúgbúrúgbúrú omi tó yẹ pé gbogbo ara rẹ̀ owó ní omi ní wọn wọ skẹ́ẹ̀tì tí ò dé orúkún mọ́ ẹ̀rí pé a ti tọ́nù nǹkan offside nǹkan ní dorí kodò láwọn nǹkan tó ń ṣe láwùjọ náà sí àwọn adérí kodò tó pàà náà ń dorí ẹ̀sìn kodò obìnrin ò múra pé mọ́ ẹ̀rí ọkùnrin náà rí kíní ọ̀pọ̀lọpọ̀ ń sàṣẹ́jú bí ìmúra ẹ bá rí pásọ yẹn ń wọ́lẹ̀ lé ní asọkùnrin ni mo ń wọ́lẹ̀ àbí asọ̀bìn ni wọ́n ní fò sókè pẹ́rẹ́ lómi tasọ̀ rè bá obìnrin ti ń gbé ẹ́ ti ń gbé tiwọn sókè sókè sókè ní ojúmọ́ lẹ́nu mi ò fẹ́ wa sọmọ́ àyàn rẹ̀ pé ọ̀làjú ni yẹ̀mọ́ irú ìwà yẹn ìwà ẹranko ni ní tó bá ti jọba yẹn àìpé ní ọ̀làjú torí pé ara nǹkan ta ló ń chẹ́ǹjì máa yẹn lọ́wọ́ náà ni ní tó bá ti burú lè ní ẹ̀yìn máa pẹ̀lú ọ̀làjú tí ẹ̀ bá hùwà tó dáa tó bẹ́ sí mú tó múra rọ́pọ̀lọpọ̀ á ti múra yìí ẹni wọn ní ọ̀làjú níbi tẹ́sí sọ òun ló wà káàkiri àárín yìí. bákan náà nínú àwọn tó yẹ ká tó fi ṣe aláǹfààní bí àwọn ẹ̀ṣọ́ tó pé àwọn ẹ̀ṣọ́ mi mẹ́ta yẹn ń ṣe tí ò bá mu onítàníbi sọnù hadithi àbí òrera anábi ní sinfani min alin nar lam arọ ohun àwọn irúfẹ́ èèyàn méjì kan wà anábìsọ̀ dájọ́ bí tán lọ́lọ́run pé alìnàrí nínú àwọn èrò náà ni wọ́n kọ́lọ́mọ́ ti wá lérò náà o tàmù àrọ̀ ohun anábì mi ò wọn o èmi ò wọn ni pé kò sí láyé anábì ṣùgbọ́n rí wọn padà wáyé kí lànábì sọ anábì ni ọmú ẹ̀ẹ́mọ̀ kí wọ́n mú pọ̀pá dání tí wọ́n mú pọ̀pá dání tán mú bí ẹgbá dání siyap jamu south tí mú ẹgbá dání kí ni wọ́n yọga ṣe ẹgbá ika asinabil bakor yóò dà gẹ́gẹ́ bí irú màálù kí ni wọ́n fi ṣe yẹ̀dùrìbù nàbí anas wọ́n máa fi lu àwọn èèyàn tí wọ́n bá náà máa gbèrú mígbà mi èyàn bá rí ọkàn nílò ọmọ lọ bí àdísì kéèké kò jọ ìgbésí wọn báyìí lẹ́kẹ̀ẹ́ bá dá níwọ̀n fáyẹn lẹ́gbá anábì láwọn èèyàn kan mọ̀ bẹ tó yẹ pé tó bá dìgbà kan mọ̀ bẹ ìṣètò káàkẹ́ bá dá ní lu àwọn èèyàn àwọn kejì tánàbí ní nínú àwọn èrò náà ni wọ́n kọ́lọ́mọ́sí wa lọ́mọ náà anábì ní nìfáà wà nìfáà obìnrin káàsìyàtún káàsìyàtún obìnrin ni wọ́n wọ́n wà sọ àríyàtún ṣùgbọ́n tó ń ti bọ́ ṣe wá sọ yẹn náà ẹ̀gbọ́ tó ń ti bọ́ ṣe wá sọ yẹn náà aláìwàsọ tún ni wọ́n aláìwàsọ tún ni wọ́n tó ń ti bọ́ ṣe wá sọ yẹn oníhòòtún ni wọ́n yóò máa yà lẹ́nu bóòlù yóò sì tó wáṣọ tí ò ní jẹ́ tó wáṣọ ọ̀nà méjì ni ó gbà wá nígbà tó bá aṣọ tó tó sí gbogbo ara tátò bó owó rẹ̀ irun wọn sì yẹn púpọ̀ láwùjọ tiwa àlẹ́bí lóhùn orí láyé tó ó ti wà láyé tó wáǹsì ẹlòmíì dẹ̀rẹ́ yóò wá aṣọ kódà yóò balẹ̀ dẹ́dẹ́ yóò wo gbogbo tó bá wọ̀ àbí ṣùgbọ́n gbogbo aṣọ tó wọ̀ náà nǹkan nẹ́ẹ̀tì ni yóò kàn ara máa aṣọ kékeré kan yóò máa fi bo owó ara rẹ̀ gbogbo yókù nẹ́ẹ̀tì ni ẹ máa gbọ́yẹ tó rà ẹni ní 150,000 ní so ẹni yẹ wá tọ́ ṣùgbọ́n at the same time kó dé kí ní o tún wá tọ́ ìtàlẹ́mì sọ fún àníyẹ wọ́n pé wọn bá báwọ̀ tí ò bá ti bo òhun wa àbóbò ṣùgbọ́n gbogbo ara náà ló tó ń sílẹ̀ yìí ẹni ẹni tí ó wá sọ tí ò wọ tí ò wá sọ ní mùmí láti mùmí láti tún ni wọ́n yẹ kó mọ yẹ kó ń bi ìṣètò ọlọ́run wọn ní sọ́ra wọn ní sábẹ́ wọn tán bá rìn lọ wọn mọ fìrin wọn gẹ́dá wàhálà lẹ̀ mọ ìlàtù mọ ìlàtù ìyẹn pé wọ́n mọ yẹ sẹ́rí kó ń bi ìṣètò ọlọ́run rùúsù ka asminatil buktil mọ ìlà. rùúsùhùn orí wọn yóò ga sókè bí ike ràǹkúmí bí ike ràǹkúmí bẹ́ẹ̀ lórí wọn ó ti ga sókè ìyẹn náà láti rọ̀ wá nínú ìmúra wa tàbá dirun káàmọ́ sùn sókè bí sùkú a ní irú bá wí nìyẹn ìyẹn ìsìláàmù fi lọ parí ẹ̀ sókè báyìí kó wá ga yóò ga sókè

ànábì nírú yẹn ó dá o so gbogbo tábà ṣe lẹ́sọ̀ọ́ àbá ṣe nu kákìsì bákan ní tábà wọ̀ lásọ kákìsì ó mọ̀ jẹ́ ìṣe oṣù ara wa. Ah, ànábì wa ni wọ́n láyé dùkúlínà jánà irú àwọn obìnrin bẹ́ẹ̀ tó bá ń ṣe báyìí wọn ní wà lùjánà wàláyé jídínà rí hàhá kódà ní gbóòórùn ẹ̀ ẹ mọ̀ pé ẹni tó bá gbóòórùn kan tó rùn bá dùn àwọn náà jàǹfààní díẹ̀ látọ̀ wá ń tira ìṣúwá tí ò bá tẹ̀rí jẹ tó bá tọ́ sẹ́sẹ́ sí àbí pọ̀tọ́ bá tọ́ mọ̀ pé kódà ọ̀ ní gbóòórùn ráìsì yẹn ìtumọ̀ pé bèlè pé ọ̀tẹ̀ ti kìí ọ̀jẹ̀ ìyẹn tẹ̀ jìnà anẹ́bí láàrín tán sọ̀rọ̀ ní gbóòrùn àlùjẹ́ni ẹlòmínà náà bá gbóòrùn ẹ̀tẹ̀ bá lè wọ̀ àníwọ̀ wàhínà rí haha láyé òjádú mi mọ̀ sí láti kàzàkàzà àníbi wọn sọ bí téèyàn tó máa gbóhùn àlùjẹ́nà bọ̀ téèyàn bá ti ń bọ̀ wọn ní irú àwọn ènìyàn wọn ní gbóhùn àlùjẹ́nà náà nínú àwọn nǹkan múra tí a fi parí parí rẹ̀ ẹ̀ka tó kọ̀ntínú ìwé báàbù yìí ti pàtàkì ká tó kọ̀ntínú ẹ̀ ń jà mí inshallah alúbà Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún nínú àdéhìsì kan ó ní Abu Musa al-Ash'ari náà gbáwá anábi ní ìzà sáàtọ̀rá tìlìmọ́rẹ̀ àtú tó mìírín bá lọ lo pẹ̀fún pẹ̀fún tó mìírín bá lò fàmọ́rọ́tẹ́ alàlùkọ́ùn tí wọ́n rí kọjá lẹ́gbẹ́ àwọn èèyàn kan lèyẹ́ gidú rí àhá kẹlẹ́bà gbóòrùn nítòlò yẹn fàáyà kádà wà kádà ẹni irú báyìí ni ó wá nù ìwáyà mi pa níbi ní fàáyà sàníyà ó ní nínú ìwáyà mi kí yẹn bí lè lo pẹ̀fún ẹni tó lè lo tó bá yà ti lo ó obìnrin tó bá ti lo pẹ̀fúmù tó gbọ́dọ̀ jáde ẹ̀yà ń pé ilé ẹ̀ náà ni ó mọ ọkọ ẹnìkan yóò ti kíni ó wà báwọn àtọmọ rẹ̀ so ètò ìbá ti wá lò tó pé ń jáde lọ àpẹ̀fún olórùn kan lọ́dọ̀ obìnrin ó bá mú torí pé ní àwọn nǹkan tóbìnrin bá máa fi dá wa lárẹ̀ láwùjọ ẹ̀sìn òfẹ́ ẹ̀wọ̀n tánà fi sọ pé nígbà tó bá lò tó bá rí kọjá ní ẹ̀gbẹ́ àwọn èèyàn kan kan lè bá a mọ́ gbóòórùn ẹ̀ ayé pé anábì ní irú èèyàn báyìí báyìí báyìí tó yẹ kó para mọ́ ni kò yẹ kó tó máa ṣe ń fi máa ṣe kí ni táyà fi máa wò so àwọn nǹkan mìíràn tá ń lẹ lóhun tí olùfẹ́ fún kírìmù tó lò kọrí asọ́ra tí yóò bá ti jáde ní táwa mọ̀ lásà ni pé obìnrin ó múra tó bá fẹ́ jáde but intẹ́sì sọ ìdàkejì ni. obìnrin ó múra nígbà tó bá wà níbo tó bá wà nílé ìtẹ́rì sọ nìyẹn yóò múra nígbà tó bá wà nílé fara lé rẹ̀ ọkọ rẹ̀ ìtẹ́rì sọ nìyẹn tó bá jáde irú aṣọ tó wá wọ̀ nílé tó lè wọ̀ tọ́ni tó jẹ́ sọ tí ó bá wá jáde yóò wá gbé nǹkan lé torí òun náà jáde yóò wá gbé ìjábọ̀ ẹ̀ sí. wọ́n nígbà tó ní ládùbàtà ti bẹ̀rẹ̀ alíkọ̀ yìí ló wá ń di gíláàsì níwò kíní níwò gíláàsì ní tọ́ gbogbo ẹ̀ ń jáde lọ́nu ìtawà bá àti ṣayé tí wọ́n ti nì ẹwà ní àwọn nǹkan ìwà ara nù nípọ̀ láwùjọ nígbà tó ní jáde rẹ ní ìrẹ̀wọ̀ wájú gíláàsì ìdúró tọkùnrin gan tó yẹ pé ọkọ̀ ó sì lè tẹ̀lé yóò máa tọ́ gbogbo ẹ̀ yóò máa kun gbogbo ẹ̀ yóò máa múra kí múra eléyìí tí ó bá mú so àwa tá à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí náà láàmú ṣàlàyé bá pàjọ lọ́ba láwùjọ àwọn obìnrin ẹgbẹ́ wa ní tó ti kọ́mọ̀ ni a ní tijú láti ṣàlàyé tó jẹ́ òdodo fáwọn èèyàn ilé lóbìnrin tí máa ń múra kódà níbi tó ẹgbẹ́ mọ́ṣáláṣí lè yẹn ń bọ̀ tó bá ti lo pẹ̀lú pé àmọ́ àmọ́ṣáláṣí wa o ànábi dínà ìmọ̀ wa ò mọ́ mi ògbọ́dọ̀ yọra inú tó wà nù àdìsí kẹ́kẹ́ ìfàlìyà original tafilat tafilat ti kẹ́kẹ́ náà jáde bẹ́ẹ̀ kẹ́kẹ́ jáde bẹ́ẹ̀ yẹn tí ò yọra ìjọba tá gbé jábò kan so ẹni tí ò bá lo pẹ̀fún tó náà gbọ́ yìí ẹlòmíì ò wá lo pẹ̀fún lẹ́nu ìgbọ́n tó náà lóyún tó lóorùn ni òsibí tí ó ti kọjá láyé lóde kíní náà ní tún wò hàn gẹ́gẹ́ kóbìnrin ṣe ń tí àwùjọ tó fi mọ́ ẹ síjú sí tọ́mọ̀ pé ò ní lọ pé ẹlòmíràn tó pé èmi ní ń lọ o ṣùgbọ́n ìṣe sí tí ó ṣe àyìn yóò sọ pé mi ní ń lọ àbí wíwà tó bá lò nǹkan bẹ́ẹ̀ pé ayé kọjá báyìí òun ló gbalẹ̀ gbogbo ọkùnrin ẹ̀mọ̀ wò lọ. ọ̀fẹ́ kódà ẹ̀sìn ọlọ́run sọ fún anisátì núrù pé wà láyé dèrìbìnrin bíi àríjúlì iná ẹ̀ gbọ́dọ̀ fẹsẹ̀ yín jẹlẹ̀ ẹ̀rí fáwọn obìnrin má fẹsẹ̀ wọn jẹlẹ̀ káyọ̀ má máa

inú ẹ̀sùn rẹ̀ nígbà tó bá jáde so gbogbo àwọn nǹkan yìí inú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmọ́ lóbìnrin láti mọ̀ ṣàlàyé ẹ̀ yẹn torí pé àyàn kó sí àwùjọ nẹ́sì wa àwa mi yẹn tẹ́ pé èmi náà gbẹ́sì èmi náà gbẹ́sì díẹ̀ so a nídìí ká ṣàlàyé ẹ̀ fúnra káwa gbọ́yé ká mọ̀ lò ká tó kọ́ ẹlòmíì وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين